الرحيم الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى الصلاة على محمد صلى الله عليه وسلم لينا آه، مكي أو آه، آه، علي حفظه الله تعالى وصدد خطاه وبارك في عمره وعمله kọlọ́wọ́ bá kí wọ́n wá ṣe àlékún dáadáa fún yí bákan náà gbogbo àwọn asátìdá tí wọ́n kún yí lọ́wọ́ láti lè mójútó ẹ̀kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó ṣàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa. قال الله سبحانه وتعالى كشي ربواني أما الجنة فكان مكيب بواوا التلاميذ صغارا وكبارا نساء ورجالا مكيب بوا الله سبحانه وتعالى كي أفيا سيني قطان الجيل جونر لين الكسواجي tọ́pìkì tí wọ́n ní ká máa fi bára wa sọ̀rọ̀ àwọn náà ni tí wọ́n pè ní alìmánu binuzuli Isa alayhi salatu wassalam ìnígbàgbọ́ nípa ìsọ̀kalẹ̀ anábì Isa alayhi salatu wassalam anábì Isa alayhi wassalam ìkálára wọn anábì ọlọ́wọ́ bá ní ìkan lára àwọn rusulullah lára àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ìkan lára àwọn ulul azmi minar rusul ìkan lára àwọn tí àwọn àfáǹkè ní àwọn ulul azmi nínú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá òun ni anábì Isa alayhi salatu wassalam ọlọ́wọ́ nu sóràtú alimuran ni sóràtú anisa àtàwọn sóràtú mi ọlọ́wọ́n bá sọ̀rọ̀ anabi isa alayhi salatu wa salam nínú alkur'an bẹ́ẹ̀ náà ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ nípa anabi isa alayhi salatu wa salam nínú hadisi tó pọ̀. na anabi isa alayhi salatu wa àwọn èèyàn ní ìyà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kọ́ sí àwọn kan wọ́n pè é ní ọmọ aṣẹ́wó ní ànábì nípa wípé ìyá rẹ̀ tó ń ṣe ti rẹ̀ wá wípé kò that is bàbá tí àwọn èèyàn mọ̀ definitely ìyá rẹ̀ ó gbé oyún rẹ̀ wá láti ebe àṣepọ̀ tó ṣe pé kò ní sílẹ̀ ni àti tí ó bá ẹ̀sìn mu eléyìí orin tí àwọn Yahudi tó ṣe pé wọ́n máa ń takò ànábì Isa alayhi salatu lára nǹkan tó máa sọ nìyí bákan ara àwọn èèyàn kan tó ṣe wípé àwọn lọ́dọ̀ tí wọ́n wọ́n gbà pé ànábì Ìsá alayhi salatu wassalam ọmọ ọlọ́run in fact wọ́n gbà pé ìkànnù mẹ́ta lọ́kànrin àwọn eléyìí náà wọ́n ṣe àṣejù nípa ìfẹ́ tí wọ́n ní sí ànábì Ìsá alayhi salatu wassalam bí àwọn kan bí wọ́n ṣe kọjá àlàyé bákanáà níbi ìkórìíra anábì Isa alayhi salatu wassalam ìkórìíra anábì Isa alayhi salatu wassalam kúfùrù ní lọ́tọ̀ ètò wọn ṣe ìkọjá àlà lórí ìkórìíra rẹ̀ eléyìí gan kúfùrù lórí kúfùrù yìí sóhun lẹ́yìn tó ṣe pé ó ń pè ní ọmọ àlè bákanáà àwọn eléyìí wọ́n ti fẹ́ndì ẹ̀ débi wípé wọ́n pè é lọ́mọ ọlọ́run wọ́n tún pè é ní ọlọ́run kápẹ́ ní ìkanú ọlọ́run mẹ́ta méjèèjì àṣejù ní gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe sọ fún wa nínú al-Qur'an al-Karim bákan náà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ fún wa nínú àwọn àhàdìsí rẹ̀ tí wọ́n ní ká máa discuss gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú òun náà ni ìnígbàgbọ́ nípa nùzúlì Ìsá alayhi salatu wassalam ìpé ànábì Ìsá alayhi salatu wassalam yóò sọ̀kalẹ̀ tó túmọ̀ sí pé ànábì Ìsá alayhi salatu wassalam ó lọ sókè lórí pẹ́ni tí kò bá wà lókè ààrẹ eléyìí ibi ànábì Isa alayhi salatu salam ó lọ sókè èyí tí ó sí ìrújú ń bẹ̀rẹ̀ aya al-Qur'an ó fi rin ilẹ̀ ibi ànábì Isa alayhi salatu salam ó lọ sókè òun ló pàtó jẹ́ pé ànábì Isa alayhi salatu ìgbà tó ń jíṣẹ́ fún àwọn tó ń jíṣẹ́ fún nínú àwọn ọmọ Israẹli wọ́n padà pétékèrò láti pa wọ́n padà pétékèrò láti pa ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala kò jẹ́ kó rọrùn fún wọn láti pa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní òun gbé wọn Isa alayhi salatu eléyìí tá a bá padà lọ sínú sóràtún nìta Allah subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ nípa eléyìí fún wa that is sóràtún nìta Quran 4 kámú láti verse 156 Allah subhanahu wa ta'ala ni wa bi kufrihim bákan náà ìṣe kèfèrí wọn وقولهم على مريم بهتانا عظيما أتي أسطنص نقع مريم تنشي يا نبي عيسى عليه الصلاة والسلام أصفوا عليك أقول أما كما كويكني وشي الزنا torí pé ọmọ tó bí a lè sọ pé ẹni ẹni tó bí fún òun nìyí tí wọ́n dẹ̀rí tó gbọmọ dání definitely ó ti ṣe dùnà nìyẹn so wà kọ́ lè yìnbọn ìlànà ríyàmà bọ̀kútánà àríyìnmá bákan náà ìsọkúsọ tán sọ àdáparọ́ fádàdàpà rẹ̀ máa Maryam tó ṣe ìyá Isa alayhi salatu wassalam ọlọ́wọ́ bá ní wà kọ́ lè yìnbọn bákan náà gbólóǹtẹ́ fún sọ ipé iná kọ̀tọ́nà ìmọ̀síhá ẹ̀yíṣọ́ na mariam wọ́n ni a ti pa ìṣọ́ ọmọ mariama ìgbà tí nǹkan tó ń sọ tí ò tẹ́wọn lọ́rùn wọ́n kò tẹ́ pẹ̀rù wọ́n ní àwọn máa kà gbélé ṣùgbọ́n wọn àrí àlẹ́bẹ̀ẹ́ ìṣọ́ àlẹ́ ìfọ́lá ẹlòmíì ni wọ́n kàn máa gbélébù tọ́rọ pé anábì Ìsá alayhi salatu wassalam ni àwọn kàn máa gbélébù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa qawlihi inna qatanna al-masiha Isa ibn Maryam ọlọ́ni àti ọ̀rọ̀ tán sọ wípé apá almasih mizaya Isa ọmọ Maryama wọ́n máa qataluhu ọlọ́ni wọn pàwọ́ so àwọn kan gbà pé àwọn ti pa ànábì Isa alayhi salatu wassalam àwọn náà làwọn tó ń sọ wípé ìyá rẹ̀ gbé wá láti di ìbálòpọ̀ zina àwọn náà náà sọ pé kí àwọn ti pa pẹ̀lú pé kí ni àwọn kan máa gbélébù ọlọ́niwọ̀ máa sọ́lá bóòhù wọn kan máa gbélébù wọ́n máa sọ́lá bóòhù wọn kan máa àgbélébù walakin shubbiha lahum ọlọ́ni ṣùgbọ́n àdàárú mọ́ wọn lójú àdàárú mọ́ wọn lójú bóò náà ṣe dàárú mọ́ wọn lójú ó ní pé ẹlòmíì ni wọ́n mú fún ọ̀rọ̀ pánàbí Ìsá alayhi salatu wassalam ẹni yẹn òun náà padà wá kàn má gbélébù òun náà lẹni tí wọ́n pè ní Judas Iscariot òun lẹni tí wọ́n mú tó ṣe wípé kí ni wọ́n padà kàn máa gbélébù wọ́n lẹ́ni tó ṣe pé òun náà ló fẹ́ dá ànábì Ìsá alayhi salatu wassalam so òun náà ni wọ́n padà mú tí wọ́n kàn máa gbélébù sani tó bá ń wo yóò ní wọ́n kàn ànábì Ìsá máa gbélébù ṣùgbọ́n in actual sense kò ń ṣànábì Ìsá ni wọ́n kàn máa gbélébù ẹlòmíì ni wọ́n kàn máa gbélébù ọlọ́wọ́ ọba kàn ní kí àwọ̀ ẹniyẹn kó jọ ti ànábì Ìsá alayhi salatu wassalam so torí ẹ̀ ìgbàtàwọ̀ yìí ti kan ẹniyẹn má gbélébù wọ́n rò pé ànábì Ìsá alayhi salatu wassalam òun ni àwọn kan máa gbélébù so ó jẹ́ ká máa gbẹ́gbẹ́ pé ká máa gbé káàkiri qatalna al-masiha Isa àti pa ìzáyà èyí sọ ọmọ mariama ṣùgbọ́n náà bá fún wọn lẹ́sìn ètò ọmọ kátàlúhù wọ́n máa sọ́lá búhù wọ́lá kì í ṣóbi aláhùn ọlọ́ni àdàrú mọ́ wọn lójú ni sólè ìlú gbọ́dọ̀ jẹ́ àdìọ́kan èmi àti ẹ lójú nǹkan dàrú mọ́ wọn lójú ni àwọn tó ṣe wípé wọ́n dẹ̀gbà tí wọ́n kàn án mágbélébù náà nǹkan mọ́ wọn náà lójú ni torí pé ní christendom lọ́dọ̀ àwọn christian wọ́n gbà wípé wọ́n kàn án máa gbélébù in fact wọ́n gbà pé kí ni wọ́n gbéǹde ní kí ni lẹ́yìn ọjọ́ mẹ́ta that is ó kú sórí àgbélébù yẹn lẹ́yìn ọjọ́ mẹ́ta tó wá ṣe kíní ló dìde padà eléyìí làwọn ń pè ní Easter tí wọ́n ṣe ṣùgbọ́n nǹkan tí ó rí lẹ́nu Al-Qur'an ni pé kíkà má gbélébù kò wáyé pípa kò wáyé wọn ká má gbélébù ká máa ti sọ pé kí wọ́n ó pa á so ìyẹn jẹ́ rọ́dù fún àwọn Yahudi tẹ́lígbàgbọ́ pé àwọn kan má gbélébù àwọn dẹ̀ pa látara rẹ̀ bákan náà ó tún jẹ́ rọ́jù fún àwọn nàṣọ́ra táwọn náà gbà pé kí ni ó padà jíǹde lẹ́yìn bí ọjọ́ mẹ́ta lẹ́yìn gbà tí ó ti kú torí àgbélébù sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ni walakin shubbi alahum ọlọ́run ní àwọn tí ẹnu òkò lórí rẹ̀ eléyìí sọ yìí èyí sọ yìí láfi ṣẹ́kì nínú ọlọ́run ní iyèméjì ó ń bẹ nípa rẹ̀ ní ọ̀dọ̀ wọn ní ọlọ́run subhanahu wa ta'ala ó ní wa innal ladhina ikhtalafu fihi láfi ṣẹ́kì nínú ma bí ó wà kí ṣe kíni ẹ̀lá ti máa vọ́n wọ́n ṣe kí ni wọ́n tẹ̀lé àbáni àbáni nǹkan tó ṣe rí pé wọ́n tẹ̀lé wa ma qataluhu yaqinan wa ma qataluhu yaqinan Allah ni wọ́n pàá ní ti tòótọ́ wọ́n pààyàn wọ́n kàyàn má gbẹ̀lẹ́wò ṣùgbọ́n olè tí wọ́n kàn má àgbélébù eléyìí a nínú sóràtú annisa láti verse 156 57 then káwo verse 158 ọlọ́wọ́ bá ní bárrafa àwùláhù iléyìí bárrafa àwùláhù iléyìí ọlọ́wọ́ bá ní tó ṣẹlẹ̀ ní pé òun gbé lọ sọ́dọ̀ òun rọ́fà òní kí yàn gbé nǹkan kí yàn mo ṣe lífti fóònù yìí láti lẹ̀ wọ́n á ní kí ní rọ́fà àtú mo gbé fóònù lọ sókè àti mo gbé e kúrò lẹ̀ bára fa àwúláhù aláàṣẹ́ kí ní ó gbé ilé yìí lọ sọ́dọ̀ rẹ̀ àwọn afán sọ fún pé ó ń ẹ̀rí wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ń bẹ lókè contrary sí ìkan tí àwọn jahmiya ma ń sọ àwọn jahmiya àwọn ni ọmọlẹ́yìn jambu sofwan tágbà pé kí ni ọlọ́mọba subhanahu wa ta'ala kò sí ń bí kankan àwọn àkọ́kọ́ wọn wọ́n ní Allah fi kulli makan ọlọ́mọba ń bẹ gbogbo ayé ọlọ́mọba ń ṣe kí ni ó ń bẹ ní gbogbo ayé ìyẹn àwọn jàmíyà àkọ́kọ́ àwọn afáàní tẹ́fí ń sọpọ́lọ̀ bá ń bẹ ní gbogbo obi tíbi o ni pé ẹ̀rù ń bà wọ́n láti sọ jáde àdìọ́kàn wọn gangan àdìọ́kàn wọn gangan o ni pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ma'anan ma'anan that is we abstract something ní abstract thing tàbá sọ pé nǹkan abstract ni ó túnmọ̀ sí pé nǹkan tí a lè rí a lè fojú rí so ìtumọ̀ ní ìtumọ̀ ó ní ọlọ́run bá subhanahu wa ta'ala lápẹjúwe ìsìn kan sọ fún wa wípé ẹ̀mí rẹ̀ ẹ̀mí ta ló lè fún wa ní ẹ̀mí rẹ̀ ẹ̀mí tá a fi ní gbólówà nǹkan tá a lè fọwọ́ kan báyìí hátà àwọn dókítà lè fọwọ́ kan ẹ̀mí lọ́lọ́wọ́ sọ pé yasalunaka ani ruhi quli ruhu min amri rabbi wa ma utitum min al-ilmi illa qalila ọlọ́run wọn bèèrè nípa rúkọ lọ́dọ̀ rẹ̀ àrẹ́bí sọ̀lá àṣálà sọ fún wọn pé àrùhù ni àṣẹ ọlọ́run ọba ni wa ma utitum min al-ilmi illa qalila ìmọ̀tán fún yín ìmọ̀ díẹ̀ títí di sí kò sẹ́ni tí ó lè sọ ibi tẹ́mi wá bá ṣe jòkó ń sì ẹ̀mí pé lára wa ni tí ẹ̀mí bá kúrò lára wa ara wa máa wúwo ni àìbẹ̀kọ́ ẹni tó wá kú kí lára ó ṣe yóò wúwo jùlọ tí ó ti kú lọ wọ́n rà sábà ní káwọ́ oye yẹ ṣe pé gbà tí ẹ̀mí ń bẹ lára ó kára wúwo jù gbà tí ẹ̀mí bá kúrò lára lọ ṣùgbọ́n gbà tẹ́mi ń bẹ lára ara ó fúyẹ́ jù gbà tí ẹ̀mí bá kúrò lára lọ ṣòbó lẹ̀mí wà kò sẹ́ni tó lè sọ kò sí dókítà kan lè sọ pé ibi tí ẹ̀mí wà ní àṣẹ ọlọ́wọ́n ọba tó ṣe pé kò sẹ́ni tó ní so àwọn jàmíyà ọba subhanahu wa ta'ala nǹkan tó ṣe wípé a lè rí ni ó kàn exist ní bí ìtumọ̀ sòtòrí náà wọ́n máa bèèrè lọ wọn ike àìlàlá bọ̀ọ̀lọ́wọ́ bá wà wọ́n máa fẹ́ bá àwọn ilé ti kù sọ̀rọ̀ wọ́n á ní fi kúlì makan ọlọ́ọ̀dẹ́ ní gbogbo ayé ṣùgbọ́n àwọn tó máa ń bá wọn kí wọ́n rí bí ti náà sọ̀rọ̀ níta máa sọ ni pé Allah laysa fi ayyi makan kò sí ní ẹni yẹ kò yẹ Allah fi kulli makan ni wọ́n á fi báwo yọ sọ̀rọ̀ sọ́dọ̀ àtàwọn ìwò níwọ́ kò wọ́n ṣùgbọ́n tó máa ń sọ láàrin ara wọn wọ́n ní Allah laysa fi ayyi makan ọlọ́run kò sí ní ẹni rẹ̀ sọ́dọ̀ àwọn afáàfin sọ pé ìjẹ́ ìgbìyànjú àti sọ ni pé kò sọ lọ́wọ́ nígbà ìgbìyànjú àti sọ oníkókò sọlọ ṣùgbọ́n tá a wá padà sínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá sọ pé kí ni ar-Rahman ala al-arshi sawa ọlọ́wọ́ bá ó ń bẹ ní òkè àlàárà ṣe bákan náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti ká mọ̀ pé kí ni ó bẹ ní òkè sabbih isma rabbikal ọlọ́wọ́ bá bẹ ní òkè àìlẹ́ẹ̀kọ́ so àwọn àyà tó fi olówó ọlọ́mọba kí ọlọ́mọba ó bẹ lókè olówó zach nípa kí ọlọ́mọba ń bẹ lókè ní ti pàápàá àwọn àyà tó pọ̀ lára àwọn àyà yẹn òun náà ni àyà yìí bá rọ̀fà àwùláhù ilé yìí ọlọ́run ọba gbé ànábì Ìsá wá sọ́dọ̀ rẹ̀ إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه ọ̀rọ̀ tó bá dá gbólóhùn tó bá dá àtikáàrà àti bí ẹgbẹ́ lọ la ilaha illallah tàbá sọ àti gbogbo àwọn kẹbáyì ọ̀dọ̀ ọlọ́wọ́ bá yẹ sàádì tó ń gúkè fọ́ wal amalu salih yarfa'uhu iṣẹ́ dáadáa tàbá ṣe òun yóò gbé wá sí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ta'rufu al-mala'ikatu والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة أتبقى بقى لو náà آية تجي كما سؤالون وبان بني أوكي òun ọba àlàálà ọba tí ó fi ga jùlọ tó ṣe pé kí ni folk al-arsh tó ń bẹ ní òkè al-arashi náà eléyìí àyà síbẹ̀ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala oníwọ̀n máa qataluhu وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك من ما نقول منه إلا اتباع الظن الله سبحانه وتعالى خلقك من صنطوم بارين وقعوا بين وقام بلد àwọn tọ́lá wọn pa òmíṣòwò náà pa àwọn tọ́lá wọn kàn má gbélébù òmíṣòwò náà kàn má gbélébù bẹ́ẹ̀ wọ́n kàn yìí má gbélébù ṣùgbọ́n kò rí ṣòro sọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní ṣùgbọ́n aláhù àdàrú mọ́ wọn lójú agbé àwọ̀ ànábì Isa alayhi salatu wassalam agbé àwọ̀ yẹn lórí ẹlòmí sọ wọn lẹ́ni yẹn náà ní Judas Iscariot òun lẹ́ni tó ṣe kó ṣe tánà di ànábì Isa alayhi salatu wassalam sọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lóhun náà ní kí wọ́n kàn má gbélébù òun náà ló kú sórí àgbélébù so kò ń ṣe báwọn ìyàwó ti ṣe ń sọ so anábì Yusuf alayhisalatu salam ìyá rẹ̀ Mariam kò ń ṣàṣẹwó ma ṣe sọ kò ń sọ máa ṣẹwó kò ń sọ máa lè ma sọ sọlọ́ba subhanahu wa ta'ala wa ma qataluhu yaqinan fún bára fáwọn ọlọ́hu ìrèjì ọlọ́run ní òun gbé wá sọ́dọ̀ òun sọ ayẹlẹ ìfini lẹ̀kẹ́ ànábì Ìsá alayhi salatu wassalam wípé ó lọ sókè so tọ́píkì ní pé kí ni nùzúùlù Ìsá alayhi salatu wassalam ike ànábì Ìsá alayhi salatu wassalam wípé yóò ṣe kí ni yóò sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ so ipa náà bí Isa alayhi salatu wassalam ó lọ sókè yẹ kò ṣe kọ́tọ̀ ẹ̀ká mọ̀ dìbẹ́tì lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ahlu ta'wil wa tahrif àwọn tó ṣe pé wọ́n máa ń yí ìtumọ̀ al-Qur'ani padà láti lè fi bá wọ́n ní ọlọ́run ọba ó ṣe kí ó gbé e ga ni ọlọ́run ọba ṣe kí ó gbé e ga ẹlòmínú wọn fi pé kí ni wárọ̀ fàánáwù makana àlìyà so pé kò ṣe pọ́ ọlọ́run ọba gbé e lọ sókè so nísì kò bá kí ní mú gan tabawo kọ́ntẹ́kìtì tó ń gbábọ̀ wá ọlọ́run ni wọ́n pa wọn ká má gbélébù adàmú wọn lójú ni ṣùgbọ́n bárọ̀fà ọlọ́run ilé yìí ọlọ́run ló ń gbé lọ sí òkè ṣé ìtumọ̀ yẹn lọ pé wọ́n pa wọn ọlọ́run gbé ìgbà ṣé nǹkan tó ń sọ nìyẹn ṣé nǹkan tó ń sọ nìyẹn tó ló jẹ́ pé ẹ̀ nírè yẹn kan tí ó tọ́tọ́ lọ́wọ́ bó gbé ànábì ni ó ní ọlọ́wọ́ bó gbé ànábì yìí sá lọ sókè ìyẹn kọ́ òní sọ àbí kó jẹ́ pé kí ni òní bídíà rẹ̀ kò ń ṣe àkídà àwọn ahli sunnah wal jamaa bá náà bí ìfà lọ sókè ṣọ́rọ̀míyẹ so anábì Ìsá alayhi salatu wassalam yóò padà wá sọ kalẹ̀ ọlọ́mọ̀wá subhanahu wa ta'ala tẹ̀síwájú olùwàkánu láwọ̀ àríwá hakima ọlọ́mọ̀wá tó gbọmgbọ́n ní ọbọ̀ ọ̀jọ̀gbọ́n ni òun ló mọ in tó ń ṣe in tó ṣe in tó jẹ́ kó ṣe ọlọ́run ọgbọ́ ṣàwọn nǹkan yẹn lè hekima pẹ̀lú ọgbọ́n àti òye ọlọ́run wá fi tẹ̀lé ní verse 159 ó ní wà imin ahli kitabi illa la yu'minanna bihi qabla mawtihi ọlọ́run kò sí kanú àwọn ahli kitabi àwọn náà làwọn yahudi àti nasọ́ra illa la yu'minanna bihi àti kó nígbàgbọ́ nínú rẹ̀ kó nígbàgbọ́ nítani nínú ànábì Ìsá alayhi salatu qabla mawtihi síwájú kó tó kú kíta ní tó kú الضمير قد يعود إلى آل الكتاب وقد يعود إلى عيسى kọ́bùlà mọ́tí yìí ṣíwájú kí kìtàbí yẹn kó tó kú àti kó nígbàgbọ́ nínú ànábì Ìsá ní the right way kọ́bùlà mọ́tí yìí ṣíwájú kánábì Ìsá tó kú àti kó ṣe kí ní kó nígbàgbọ́ nínú rẹ̀ ní the right way tàbátọ̀ pẹ́kẹ́ ní ẹ tó kú ó túnmọ̀ sí pé tí ànábì Ìsá alayhi salatu wassalam tó bá padà dé gbogbo àwọn tó jẹ́ kìtàbí tánbẹ̀ lórí ilẹ̀ nígbà ẹni wọ́n á mọ̀ the right belief nípa anábìrì ìsá aláìsọ́láàtọ̀ ìsọ́lá yàtọ̀ sí akàmágbélébù apá ẹ̀rọ̀mà iṣẹ́ wo ni ẹ̀kíní kankan kàwọ́ra wa ọmọ ọlọ́run ní igbákejì ọmọ ọlọ́run ní ilẹ̀ àlàyé nínú nàbì yìí bó ṣe yẹ ká gbàgbọ́ mo gbàgbọ́ wọ́n á mọ̀ the true picture anábì Ìsá àlùfọ́láàtì ọ̀sẹ̀lá yàtọ̀ sí píkṣọ̀ irọ́ tó ń gbé káàkiri tọ́kọ látọ̀dọ̀ àwọn àfa wọn táwọn náà ti ń kó àwọn ọmọ wọn yàtọ̀ sí yẹn kálukú ọmọ tó jẹ́ the right thing nípa anábì Ìsá àlùfọ́láàtì ọ̀sẹ̀lá kọ́bùlà mọ́tì yìí ṣíwájú kí anábì Ìsá àlùfọ́láàtì ọ̀sẹ̀lá kó tó kú sábà pé síwájú kánẹ́lì ìfà àrẹ sọlá sọlá kó tó kú ó túnmọ̀ sí pé kí ni kò tí kú wa in min ahli kitabi illa la yu'minanna bihi qabla mawtihi kò sí kìtàbí kan àyàfi kó ṣe pé kí ni kó padà bá àmẹ́lì ìfà àrẹ sọlá sọlá gbọ́ síwájú kánẹ́lì ìfà tó àwọn bí àwọn ahmadiyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sábà wípé ànábì Isa alayhi salatu wassalam ó ti kú wọ́n ní kí ni ó ti kú wọ́n àná kan máa gbélé bu ṣùgbọ́n ní ó kú wọ́n dẹ̀ sí síbi kan pè ní Kashmir nílùú India nígbà ẹ̀ táwọn náà ń láti lọ so anábì Ìsá alayhi salatu salam kò tí kú ṣọ́rọ̀ mi yàmí òye kò tí kú wa yawma al-qiyamati yakunu alayhim shahida tó wá jọ́gbẹ̀ ìdá kìyàmà anábì Ìsá alayhi salatu salam yóò máa jẹ́rìí gbé wọn àti àwọn tó bá nígbàgbọ́ bó ti tọ́ yóò dẹ̀ máa jẹ́ ìtakò àwọn tí wọ́n bá nígbàgbọ́ bó ti tọ́ àti bó ti yẹ jama tabawo àwọn verses ti akàyí a rí pé ó fi ní ilẹ̀ ọ̀rọ̀ nípa ike ànábì Ìsá alayhi salatu wassalam àwọn kan náà wọ́n pa àwọn kan náà ṣe kí wọ́n kan má gbélébù àwọn kan ní ó ti kú tabawo verses ó ń tọ́ka sí pé kò tí ì kú àwọn kan sọ pé kí ni ọmọ ọlọ́run ni àwọn kan ní igbákejì ọlọ́run so àwọn kan náà ọmọ aṣẹ́wó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́lọ́ ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mẹ́lẹ̀ níbi a títí sóràtún nìfà tí a kàyé bákanáà tí a bá lọ sínú sóràtún al-imran ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ ń pa ànábì Isa alayhi salatu wassalam ẹ jẹ́ ká lọ verse 55 nínú سورة آل عمران. الله سبحانه وتعالى wa إذ قال الله يا عيسى إن باتي أولم وبا تير سويته يا عيسى إذ قال الله يا عيسى إن باتي أولم وبا سويته يا عيسى إني متوفيك إني متوفيك ورافعوك إلي ومطهرك من الذين كفروا وجعل الذين كفروا اتبعوك فوق الذين كفروا اليوم القيامة الله سبحانه وتعالى نصني لي قني رئيسة الله من بطول صفيسة إني متوفيك ماشي توفير طب الله سي إنوان وكرا تفسير لي تفسير الطبري الإمام الطبري lára àwọn afúntẹ́sírì tí ó ti wá tó ti lọ tipẹ́tipẹ́ kò ń ṣe tó exist ní last century sáwọn sọ ìmáàmù tọ́bà rí sí ẹni tó exist before 300 ìjìrá before 300 ìjìrá tó kú ní after 300 or so ìjìrá òun الإمام alimami Tabari sọ́rọ̀ mi yá lóye so àsìkò rẹ̀ ó súnmọ́ àsìkò bírú àwọn alimami Bukhari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so alimami Tabari tábà lọ wo nǹkan tán wá ní ìtumọ̀ mi tàwọn fíìkà bákan náà alimami Ibn òun náà lára àwọn àfáà tó ti kú ti pẹ́ mi lára àwọn súdẹ́ǹtì al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala lòun náà Ibn Taymiyyah kú ní nǹkan bíi 728 or so hijra wọ́n bí ní nǹkan bíi 661 hijra ó kú ní nǹkan bíi 728 hijra bíi 60 something years or so lólò láyé lára àwọn sílẹ̀tì ẹni Ibn Kathir wa kí ló sọ nípa ayẹ̀ tabalọ́wọ́ àrí bẹ́ẹ̀ làwọn mufassirò lóríṣiríṣi kí ni wọ́n tún sí àwọn míì sọ pé inni mutawaffika ìtumọ̀ rẹ̀ ni pé màá pẹ́ inni mutawaffika màá pẹ́ àwọn méjì bẹ́ẹ̀ ṣùgbọ́n bá ipé kí ìwòná àkàtẹ̀ rímú ní wọ́ta àkìrì nípa wípé ìta àwọn àfọ́wọ́ ní lóra tó máa ń pè ní tẹ̀kìdìmù wọ́ta àkìrì o ní pé ìta afẹ́sọ síwájú àásọ lẹ́yìn ìta afẹ́sọ lẹ́yìn àásì síwájú eléyìí ìkàtí tó rọrùn tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ní èdè lárúbáwá ni àpèjúwe tí máa ní jáà muhammadun wa zaidun jáà muhammadun wa zaid kí ni túnmọ̀ rẹ̀ náà muhammadu àti talókọ́kọ́dé muhammad lókọ̀kọ́ talódé ṣùgbẹ́jì wáwù tí mo ló mẹ́lẹ́lẹ̀ lárúbáwá ni ó tẹ́ sùn látúfínú àti àkíyèsí kò túmọ̀ sí pé ẹni tí mo ti síwájú yẹn ló kọ́kọ́ dé ṣọ́tẹ́rì ápù lásán ni mo kàn tí wọ́n pọ̀ ni so ìmáníjà muhammadu wa zaidu ó lè túmọ̀ sí pé kí ni zaidu ló kọ́kọ́ dé ó lè túmọ̀ sí pé muhammadu kọ́kọ́ dárúkọ yẹn náà ló kọ́kọ́ dé mo rò pé àmọ́jọ dé papọ̀ ó lè túmọ̀ sí méjèèjì ó lè túmọ̀ sí ìpẹ́jọ lélẹ̀ kan náà so wọ́n ní kò ń ṣe ìfádà àtàkìlì ike eléyìí ló ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí ọ̀nlẹ̀kan ló bí fún mọ̀ lápẹjúwe àbí fa fa lè túmọ̀ sí kíni tàkìlì fún mọ̀ lè túmọ̀ kíni tàràkì ike eléyìí lẹ́yìn eléyìí tí ó pẹ́ díẹ̀ èyí wá ṣẹlẹ̀ so inni mutawafika wọ̀rọ̀ òkà so ní pé màá gbé ẹ lọ sókè màá padà wá pẹ́ inni mutawafika wọ̀rọ̀ òkà ilẹ̀ ìyẹ̀ màá gbé ẹ lọ sókè màá padà wá pẹ́ so àwọn àfáà mi ọ̀tún bẹ́ẹ̀ ipe wáwù yẹn ni kò túmọ̀ sí pé àtàwáfí olówókọ́ ṣẹlẹ̀ ìtumọ̀ kejì tí wọ́n tú ó ní pé tàwa fa yẹ́tàwa fa ṣọ́rọ̀bíyé òun wípé kí èyàn gbà nǹkan tí wọ́n ní tàwa fẹ́ ìtù hapi ìtumọ̀ wípé ọba tù hapi mo gba ráìtì mi kọ́ bàbọ̀ kí èyàn gbà nǹkan inni mutawaffika yaani inni qabiluka máa ṣe kí ni máa gbà wa rafi'uka ilayya wa rafi'uka ilayya tàbí máa mú ẹ kúrò lórí rẹ̀ wa rafi'uka ilayya hajj ẹ̀sẹ̀ wa sọ́dọ̀ mi ṣọ́yà bí òye tó tàwa fá níbẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ní pé kí ni kọ́ bá bọ́ ó gbà nǹkan sọlágbọ́ a máa lò bẹ́ẹ̀ eléyìí tá a bá lọ́nu tafsir Tabari tafsir ní tafsir àwọn kutu tafasir ní àárí rẹ̀ táwọn eléyìí ti ntáwọn afá ti sọ tipẹ́tipẹ́tipẹ́ na wàfà ìyẹn ni àtìkọ́ yẹn fún kí yẹn pé àdéhùn nìyẹn wàfà kí yẹn pé nǹkan sọta wàfà ó gba nǹkan wàfẹ́tùwò àkàhùnù mo pé kí ni mo pé ẹ̀tọ́ rẹ̀ tàwáfà àkàhùnù ó gba kí ni ó gba ẹ̀tọ́ rẹ̀ mo rò péye. náà ìtumọ̀ kẹta ó ní pé tàwáfà yàní anáàmà anáàmà náàmà ó sùn anáàmà ó mú sùn ó kùn lóhùn ṣé tí a lè yẹ. نام حين نعم، الصبح نامت زيد زيد الصبح أنامت أم زيد زيدا يا زيد أم زيد من قال الله سبحانه وتعالى فهو الذي يتوفاكم بالليل فيعلم ما جرحتم بالنهار ọlọ́wọ́ ọba lẹ́gbẹ́ ṣe pé àtàwà fáfún ilẹ̀ òun ló máa ń ṣe kí ni ló máa ń pọn lóhun tó bá dalẹ̀ tó yàgbé ìyàtàwà fáfún ilẹ̀ yẹn òun ni pé kí ni yóò ní ìmùkùn ọmọ ndíkẹ́ ẹ̀sùn الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى اللهم بارك tó ṣe pé kí yàtàwà fani àwùfúsà ṣe ما mọ́ hina mọ́tì ha nígbà tó bá so àwa fi ibẹ̀ yẹn tàwa fi pé kí ni ó pa á nìyẹn wàlẹ̀ tí lanternwood fi mọ̀ náà nìyà ọlọ́pàá yẹn tó ṣe tí wọ́n ṣe kí ló máa ń tàwa fa àǹfùsà náà àǹfùsà wo nìyẹn àlẹ́ tí lanternwood fi mọ̀ náà nìyà èyí tó èyí tó sọ wípé tọ́lọ́wọ́n bá ti kádàrá pé àsìkò tiẹ̀ tó ọlọ́wọ́n ọba kò ní rí ìlú ìṣòro mọ́ wọ̀nyí ó sì lórí ókúrọ̀ ìkejì yẹn yóò rí ìlú ìṣẹ̀ ìlàájẹ́lẹ̀ musamman so tàwa fáńbẹ̀ yẹn ó túmọ̀ sí pé kí ni anáàmà okùn lóru bákan náà a máa ń ṣe ládùá a máa sọ pé kí ni alhamdulillah lẹ́rí àyíyáná báadàmá àmàtàná wà ilẹ̀ yìí mú ṣe gbọ́lá máa sọ àlọ́ ẹ̀ tàbájì ó túnmọ̀ sí ikú kékeré lóòrùn oòrùn sọ́yà lóye so ìní mùtàwà fi ká máa kún ẹ lóru wọ̀rọ̀ fẹ́ọ́ká ilẹ̀ ìyá parẹ́ ṣe kí àgbẹ̀ wa sọ̀rọ̀ yìí orísìmọ̀ mélòó mẹ́ta so báwọn àfà sunday ìṣúwájú mọ́ ṣe tù wọn ṣùgbọ́n àwọn kan wò ó pé rárá àwọn òní gba kìíní yìí nú àwọn tán wá ní sàtúndà àwọn òní bíbíà pàtàkì jùlọ nígbà Gulam Ahmad Mirza Gulam Ahmad Mirza lórúkọ ẹ̀ ọmọ ń pè ní Gulam Ahmad bí ọmọ Ahmad torí pé ó claim kó òun rẹpìsẹ́ǹtì Ànábì sallallahu alaihi wasallam sọ ìgbà ó kọ́kọ́ pèrè ní mahadi mahadi àwọn àdìsí wá lórí rẹ̀ tó ń lẹ̀ àwọn míì wá tí ò ń lẹ̀ tó jẹ́ dọ̀rífà kódà àwọn míì wá tó jẹ́ mọ̀ọ́dọ́rà fabricated ṣùgbọ́n àwọn míì lọ tó ṣe pé kí ni ó wà sàhíhà eléyìí lórí ilẹ̀ ní àjọ ọkàn àwọn onísọ́nà wọ́n nígbàgbọ́ nínú kí nínú mahadi wípé yóò padà wá sẹ́yìn yìí wá claim pé òun ni Mahdi báwọn kan náà ṣe claim pé Mahdi làwọn ní Sudan káàkiri káàkiri so nígbà tó tún yá ó tún wo pé ni òun ni ànábì Ìsá alayhi òun ni ànábì Ìsá alayhi salatu wassalam pé ànábì Ìsá wá that masilu ìsá ẹni tó dàbí ìsá ló máa wá òun náà dẹ̀lẹ̀ ní ìyẹn ó tún kílẹ̀ ìyẹn náà so kí ní ó wájú káwọn èèyàn máa takò lónìí náà ṣùgbọ́n àwọn pántakò wọ́n wò ó pé láti lè fi dẹ́kun kìíní yìí nìyí gbogbo nǹkan tó jẹ́ bí àwọn hadith tó sọ̀rọ̀ ń pa mahdi tó sọ̀rọ̀ ń pa nùzúlù ìfà nǹkan kàmọ́ra wọn káwọn gbá dànù ní òrùkóyé àwọn nǹkan tó sọ̀rọ̀ ń pa pé anábì ìfà ń padà bọ̀ wá àbí mahdi kan wá káwọn takọ àwọn nǹkan wọ̀nyẹn so láti wára wọn tó ṣe pé wọ́n fọ́ọ̀lù sínú nǹkan báyìí ní àwọn àfáà mi tó gbajúmọ̀ lára wọn òun ni mahmoud sheltouch ìkan lára àwọn afáàzí àrí so ó ń takò wípé kíni wípé anabi isa alayhi salatu wassalam yóò padà wá sọ̀wọ́n afáàṣẹ rọ́dù fún gan bákan náà wọ́n pè afáà kan ní rọ̀ṣídù rídọ̀ àtẹ́yìn rọ̀ṣídù rídọ̀ afáà yìí ó gbìyànjú ní àwọn agbègbè kan nípa iye súnnà ní àwọn agbègbè kan ni ìmọ̀ kàdífì kún ní àwọn agbègbè kan lórí pé àwọn èèyàn bí sheikh muhammad nasir al-albani mimman ta asaru bi abhasihi lára àwọn tó ṣe wípé wọ́n wà influenced pẹ̀lú àwọn research ọkùnrin ẹni tó jí sheikh albani tó ta jí ẹ lọ síbi ìmọ̀ ṣe bá tún pa ilmu hadith onírọ̀ṣídì rí lọ ṣùgbọ́n ẹni yìí ni òun náà kó sínú àwọn pàǹtí tó pọ̀ lára àwọn pàǹtí tó pọ̀ tó kó sí ó ní ìtakò àwọn àdífi nùzúlù Ìsá bákanáà ìtakò àdífi Mahdi tó ní pé àwọn kí ni western mentality ó affect òun gan fún rẹ̀ ẹ̀mọ̀ èyí ò gbá kò láìkí àwọn pátipàtí táwọn onímọ̀ ìbáyìí ní kó sí àti àwọn kùràfàt táwọn oníṣun fi kó sí ìyẹn ló tó náà jí láti fẹ́ mọ́ kìkílà náà bí sọ gangan ṣùgbọ́n ìníkọ́ tó wá ń wá wọn kan ẹni ó ṣe ìbíhár òun náà ó wà gazoo pẹ̀lú àwọn western civilizations western cultures kí ni ẹ̀wà mú kó mọ báwọn àdífì ní ìlànà yìí so lára nǹkan tán wò ní kó kérú àwọn tán kílèmù pé àwọn ànábì yìí sálà wọn ẹkìní màájí kan làwọn kẹkẹ wọn láwọn ní kábà ọgbà ọkùnrin fáàtì ní dànù bóun ní ó ṣe wá Bukhari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ní láti gbá gbogbo àwọn kẹ́ẹ̀dánù ṣe tàwílù ẹ̀ bákàbákan àrẹ̀sọ fún wa káṣẹta wílù nùsùsù ṣẹ̀ríà láti lè agrí pẹ̀lú ta ti gbé sọ́pọlọ oríṣi nǹkan tuntun irú ẹ̀ ní gbogbo àwọn mọ̀rọ̀tẹ́sílà àwọn jahmiya ni wọ́n kó sí irú ẹ̀ làwọn àṣáírà maturidíà o ni wọ́n kó sí tó ń pẹ́lọ́dọ̀ wọn wọ́n ní ó supersede the text sọtọmọdé ayé alukurani kan tó ń sọ nǹkan tí ò fẹ́ bá làákà ìwọ̀n mu wọ́n ní àyà yẹn ẹ tú ní ìṣe ó fi bá làákà ìwọ̀n mu ní ìlú kókó kan tó bá tako làákà ìṣù àádù ọlá fún làákàyè lórí text ṣùgbọ́n wọn fún àní làákàyè ta ni ṣé ti àbíkò mi àbíkò òun làákàyè wa kò dọ́gba àárín ìkàbá kan náà làákàyè ọmọdún márùn-ún àti làákàyè bàbá 50 ṣe bá kẹ̀kẹ́ náà ìtẹ́lẹ̀ yìí pàtàkì kọ́ ilé yìí pàtàkì àyíwẹ̀ kọ́ ni ìtọ́ bá lọ́dọ̀ ọmọ kékeré kọ́ ló bá láàká imú lọ́dọ̀ àgbàlagbà obìnrin àtọkùnrin gbà bí láàká imú ò ṣe fi ní orí bákan náà ká máa ti sọ ìpé nǹkan wà ní láàká imú yastik táàmà fi mọ ìtò correct àti tó wrong sọ ayé alkùnrin tán bá rí wọn ni ókè àdìsọ pé dọ̀rí fún dọ̀rí fà ní ayé àjí àgbà pé àlàáyá fàhíhà ṣùgbọ́n mú àwílù ha mú àwílù ha a máa tú ní títí tí ó bá tún láàká bó tẹ̀lẹ́ pé àwọn míì àwọn gbà pé àyà tí ò bá ti bá ìfẹ́ ẹnu tí wọ́n mú wọn gbádà láwọn ṣíà for instance wọ́n fi ní alkọ̀ránì yìí ní kò kí ni kò original Qur'an ẹ̀ṣẹ́ àrọwà fìtì wọ́n ní alkọ̀ránì tanka yìí kò original Qur'an kí ló pàtàkì sọ pé kò original Qur'an ó ní pé nínú rẹ̀ àwọn kẹ tí ò bá àkídà wọn mu ó pọ̀ nú ẹ̀ alkọ̀ránì tanka yìí fi tábà wo inú alkọ̀ránì ṣọ́lọ́wọ́n bá bú àwọn sàádé ìyàwó yìí wọn àwọn dẹ̀ ní àwọn sàhábà lọ́dọ̀ wọn kèbèrè lọ́pọ̀lọpọ̀ wọn àpọn méje kan mẹ́rin ọgbà mùsùlùmí àlí àti àwọn ọmọ rẹ̀ bákan náà àwọn kọ̀ọ̀kan bíi Fatima radiyallahu anha àtàwọn míì bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n bílù pé wọ́n súnmọ́ àlì àwọn yìí ni mùsùlùmí baqiyatu sahaba indahum kafaratun fajara kéferì ni wọ́n sọ́dọ̀ wọ́n ka alukur'an tí wọ́n ka ipe muhammadu rasulullah wal ladina ma'ahu ashiddaa'u al kuffar kí ní ìfọ́lẹ́nu ní fún wọn نعم والسابقون الأولون من المهاجر والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنه ورضوا عنه كما كان مروا آية باي يفولى من فوق أوكي alkùránì kò ń ṣe ìlú original quran original quran ń kọ́ wọ́n ní ali ti mú lọ nígbàtí òun àti abubakar tẹ́jọ ní iṣu ṣe tí kò dẹ̀ sí nínú original quran ní kò sí ayé ẹ̀yọ kán nínú quran tẹ́ wọ́n dárí ìlú original quran àti dáwọn ṣí àrọ̀wá fún ní ìrànà padà jùlọ àwọn àfá àwọn àkídà àwọn ilé ṣùgbọ́n wọn Mu'tazila àti bẹ́ẹ̀ lọ àwọn nínú Kùránì tàǹkà yìí original Kùránì ṣùgbọ́n wá débi tí ò bá láàká ìwọ̀n mú tí ò bá láàká ìwọ̀n tó fi ṣàkídà wọn tí ò bá mú àwọn àyà yẹn wọ́n ṣe tàwílù ẹ̀ tí ó fi bá àkídà wọn mú tó bá ṣe pé hadithi ni ẹgbà ń padànù ẹjẹ́ kí ni ẹgbà ń padànù ṣẹgbẹ́ ilé ìlú àwọn hadithi hadithi rọ́dí ilé fabricated hadithi irú ẹni tí ọkùnrin tó ń bẹ ní agbègbè yẹn tó ń sọ́fà fún yẹn so hadithi tí ó bá ti bá làákàyè ẹ̀mú á ní kí ni ẹgbà dànù ṣùgbọ́n tó bá bá làákàyè ẹ̀mú yóò sáré gbà á ní ó ń bẹnu sahih Bukhari ó ń bẹ nínú sahih muslim anábí wá ṣe báyìí ẹ̀yà aisha wá ṣe báyìí tó bá tún sọ yẹn àwọn kan tó ń bá làákàyè mu ló mú èyí tí ò bá bá làákàyè mu agbádànù àti Bukhari ò bọ́lárúbáwá ẹ̀bá gbọ́yà ní sẹ́ńtì bẹ́ẹ̀ nítorí ò bọ́lárúbá gbọ́dọ̀ ló ti mú àdìsí tó lò tẹ́lẹ̀ torí tábìsì yẹn bá fẹ́ inú ẹ̀ òun ìgbà tó di wípé èyí tí ó bá làákàyè ẹ mú àti làákàyè àwọn ọ̀gá rẹ tí ó bá mú oṣù kí ni ó bẹ̀rẹ̀ sí ní fún Buhari afọ́jú ni ẹ̀kìnní kan gbogbo àwọn pàǹtí ẹlòmí ọwọ́ àti confused pé ah òṣùwọ́n ni yìí ń tako Buhari ó tún lọ àbísí Buhari àwọn àtakò Buhari àwọn àdìsí tí ó dá ń bẹ́ẹ̀ là ń tako ní bóòlù àṣẹ náà àdìsí tó dá àti tí dá àwọn afáàládìsì yìí wọ́n ní yastik tán gbé kalẹ̀ tán fi máa ní sọ̀hí àti tọ́jọ́ àyíf tí wọ́n bẹ́ ti sáìsì àdìsì kan ní Bukhari àdínú Muslim ni wà á fọ́lọ̀ ń tán gbé kalẹ̀ lásọ pé léyìí ó sọ̀hí eléyìí ó dọ̀ àyíf kò ṣe pé wákàn òpé kò bá láàká yẹmu àbí orí tú ifá pé wo orí tú kò túmọ̀ sí pé gbogbo èèyàn ní orí tú ìrùpọ̀lọ̀ mi yé tí wàá tún bèèrè lọ́rùn yẹn kẹ́ṣẹ́ fún ẹni wákàn kàdíìsì láyẹ̀ká ìlú so òun ló ntukutu ìtúkùtù nínú kíni nínú àwọn àhàdíìsì pé pẹ́tẹ́ bá padà wò pé ah, sọ ihe. so àtàwọn mí bẹ́ẹ̀ mahmoud sheltouch muhammad abdul àtàwọn mí bẹ́ẹ̀ tó ń bìrì fún àwọn ẹgbà fún islamu àwọn sẹ́ndì hadith nípasẹ̀ eléyìí àwọn ahadithi tó wá ń establish pé ànábìrì yìí sá ń padà bọ̀ wá àbí mahadi ń bọ̀ wá àwọn òfin àwọn ahadithi yìí ń pèbúwé fún àwọn tí wọ́n ń kílèmù ìjánabí bí irú ìtí Gulam Ahmad ṣe sọ́rọ̀ àdísì ẹjí ká gbádánù sọlọ́gbẹ́ pé àwọn kan tó kọ nínú Majallatul Manar bákanáà Tafsirul Manar ẹ̀rọ àwọn kan tó takò ìtí àwọn sáràfù wà lórí ẹ̀ sọlọ́gbẹ́ pé Sheikh Mukbil rahmatullahi alayhi wọ́n ṣe rọ́pù fún ọ̀ṣídìí rídọ̀ torí pé ṣe àrí ẹ̀sìn wa yìí nìyí ẹ̀sìn tó ṣe wípé ọlọ́wọ́n bá kẹwa pẹ̀lú rọ́dù tí ẹ̀kan bá ṣe mistake mọ́tò pé torí pé ni ó súnmọ́ mi kì í dákẹ́ lórí ẹ̀ mo ṣe mistake kan nísìn ṣèkáàlì wá wí pé àfá ọ̀rẹ́ wa lẹni tí ó ṣe mistake yìí ni ẹ̀jẹ̀ ká bò ṣùgbọ́n bá yẹ pé ẹlòmíì ló ṣe mistake yẹn tí ó ń ṣọ̀rẹ́ wọ́n ṣe kí ni wọ́n ṣe rọ́dù yẹn ìdí àná ń pè yẹn kí mo pé ìgbìyà partisanship yẹn ẹni tó súnmọ́ ẹgbẹ́ ló ní ìdírọ́dù ẹ̀jù sọ́rọ̀tà yá mọ̀ pé ẹ̀sìn yíò ẹ̀sìn lélẹ̀ yìí kò kí ń ṣe kí ni kò ń ṣeré ó wá kú ṣùgbẹ́ ṣe rọ́dù fún èyí ò kú gbà orí rọ́dù ó bẹ̀rẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé á bí a yín lọlé àbí yín lórí fóònù tó sọ báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ni àìrọ́nà ah, pàmọ́ mi sọ ah, ìyẹn ló jẹ́ kí n pè é ló jẹ́ kí n confam ẹ eh, mo sọ bó ṣe rí nìyẹn intermediate belief pé ó correct àkíní ah, ó correct bẹ́ẹ̀ à ó correct ó correct ẹ jẹ́ ká wọlé yìí ẹ jẹ́ ká wò yìí so àkọ́kọ́ òní àtàfẹ́kùt èyí á ṣe kí ni ìyẹn á verify ṣó sọ nǹkan ẹ̀ ń tòótọ́ tó bá fi nílẹ̀ kóhun sọ ètò kùn almunaqasha ẹ̀ṣẹ̀ ní kọ́ṣù láàrin lórí ẹ̀ta ìtẹ́sọ̀ ìrìnlẹ̀ rẹ̀ bó ṣe rí ní bó ṣe rí àbó ṣe rí ní so tẹ́ni bá insisti pé in tó ń sọ yẹn bó ṣe rí ìwọ́dẹ̀ bí ní pé kò rí bẹ́ẹ̀ in tó kù ní albayan ó wà ṣàlàyé torí pé in tó ń dúró lórí yẹn ní amóyá àwọn yẹn ni ó ṣìnà látàrẹ̀ tó ní láti wá ṣàlàyé káyé gbọ́ pé kí ní tẹ́ni báyìí báyìí sọ o kò correct o so bí kábọ̀ òun yẹn bá ṣe wá tó òun ni ilé máyàn lórí ẹ̀mà ṣètò tẹ́lẹ̀ ìlàwọ̀ bí ọ̀dà sáàlì ní àwọn ọgbẹ̀dẹ̀ bá ti pé èèyàn kan súnmọ́ yìí àmọ́ ẹmọ́ṣẹ́ rọ́dù fún ẹmọ́ṣẹ́ no à ń dẹ̀sìn rú nìyẹn à ń ṣe kí ni à ń dẹ̀sìn rú èmi sọ̀tọ̀kúsọ ń tẹ̀wọ̀n dákẹ́ àwọn náà sọ̀tọ̀kúsọ mo dákẹ́ àbáyé náà sọ̀tọ̀kúsọ adákẹ́ kí ló máa kù pàǹtí ló máa kù táwọn tí wọ́n jẹ́ àwọn àwa àmì tó mọ̀ fi ṣe sí àwọn yóò mọ̀ ṣìyàn lọ àwọn rẹ̀ láì ṣìwọ́n lọ́nà látara pé kí ni mo fẹ́ bá ṣírí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà fẹ́ bo àṣírí mi a lè ṣe rọ́tù fúnra wa káwọn èèyàn fi mọ̀ pé ẹ̀sìn eléyìí kẹ́ni àwọn èèyàn lè balẹ̀ pé kí ni no eléyìí láti ọ̀dọ̀ àwọn sàhábà rẹ̀ wà òun lè léyìí olùjẹ́ pé ó mọ̀ rọ̀dà láwàá ìgbà tó gbọ́ pé sábà ìkan náà wọ́n sáré ó yẹ kó lọ gba owó wá lọ́dọ̀ owó jizíà lọ́dọ̀ àwọn tani ọ̀dọ̀ àwọn alùsìsáà ó yẹ ká san jizíà àwọn aláwọ̀ ní owó táwọn ọtí ló wà ẹ̀bùn fáwọn ọ̀dẹ̀ ni wọ́n mọ́ ń mutí wọ́n mọ́ ń ta ọtí tó sámúráwá lókèrè mọ́ tí yẹn wá pé kí ni a gbọ́dọ̀ mutí a dẹ̀ gbọ́dọ̀ ta ọtí tó sámúráwá gba ọtí lọ́wọ́ wọn láti ta kó lè ṣe kí ni kó lè sọ́dọ̀ ní àsìkò mọ́rù gbàtúmọ̀rù Muslim ó ní qatalallahu amra qatalallahu samura samura sahabiyun jalil ṣùgbọ́n nǹkan tó ṣe yẹn ká umaru lára pé a ah! irú pàtí wo eléyìí àwọn kan máa yẹn wá pọ̀ láàrin àwọn sahaba bí gravity ẹ̀rọ ni tí wọ́n bá padà ṣe fún ẹni yẹn publicly náà ni gravity rọ́dù yẹn ṣe so àwọn èèyàn bí mahmoud sheltu tọrọ ṣe rí gan ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀yọ́ ṣe rọ́dù fún ọgá Sheikh Al-Albani ṣe rọ́pù fún rọ̀sílì rídọ́ tó kó jẹ́ pé kí ni ẹni tó encourage wọn láti fẹ́ kọ́ ìmọ̀ hadithi kó ní àwọn records ẹ̀ wọ́n rí pé eléyìí ló pàǹtí ló ṣe níbà yìí wọ́n ṣe rọ́pù fún rọ́pù títí wọn ò lé bí ti Sheikh Mukbil ṣe rọ́pù fún tán lálà àwọn sàhábà rọ̀dọ̀wánù láàrin wọ́n tàrà jùlọ wọn lọ fún nǹkan ṣùgbọ́n kókò bẹ̀ ni pé wọ́n ṣe rọ́dù fún rọ̀ sí ìrírọ̀ nípa pé ó ní ànábì iṣẹ́ òní padà wá nípa pé ó ń sọ pé mahadi kò sí tó dán bẹ́ẹ̀ àwọn afá ṣe rọ́dù fún ìtọ́dẹ̀ gbọ́n wọn tó ń ṣe tó ni tó ń pèrà wọn pé ọ̀rọ̀ ànábì Ìsá nírú ìtúgbùlá mahamadu sí àbẹ́rẹ̀ ní máa jí ọjá blọ́ọ̀kù ẹ̀ wọ́n tún rí báwọn èèyàn kan ti fẹ́ jòkó tẹ́ntẹ́lẹ́ pé àwọn mùsùlùmí a sì máa padà ṣe kìíní kan tánábì Ìsá bá dé tí máa ti bá dé kẹ́ ẹ̀ wá jòkó tí máa dí ẹ̀ ní ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ó yẹ kẹ́yìn náà ṣe gbìyànjú ó ní máa dí máa dí mọ́ ẹ blọ́ọ̀kù àdìsì yẹn tó tí Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n sọ nínú àwọn tíra wọn èyí tó ṣe lórí ọ̀rọ̀ ó ṣe ànábì Isa alayhi salatu wassalam bákan náà nínú ìsìlátò nílẹ̀ wọn lóòrù wọ́n ní àwọn tí wọ́n ń sọ eléyìí ṣé àwa sọ pé ká sọ pé kò sí tó ń jọ nítorí wípé àwọn kan kílèmù pọ́lọ́hùn làwọn àá ní kò sí Allah nítorí pé kí ni àwọn kan pẹ̀lá wọn ní Allah no a ní claim a blọ́ọ̀kù Allah nítorí pé àwọn kan pẹ̀lá wọn ní àti torí pé àwọn Christian ní tí wọ́n pe ànábì Ìsá ní ọlọ́run a wà ní láti lè fi dẹ́kun kìíní ẹ ẹ jẹ́ ká tako gbogbo ayà tí ó bá wá tó fi ń rinlẹ̀ kéte Allah wa <laughs> solution kọ́ yẹn solution ni pé àwọn tó pera wọn lọ́lọ́run tó pera wọn ní Allah ẹ̀tàkùn wọn pẹlẹ́rì àwọn tó pera wọn ní Ìsá tó kílè pa wọn ní Ìsá ẹ̀tàkùn wọn pẹlẹ́rì àwọn tó pera wọn ní Mahdi ẹ̀tàkùn wọn pẹlẹ́rì ṣùgbọ́n ká ní ká gbá àdífì Mahdi justice àwọn tó ṣe pé wọ́n ná gẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tó yẹ kán ṣe ní abẹ́ pé kí àwọn ń retí kí ànábì yìí sáde àwọn ń retí kí Mahdi dé àwọn ilẹ̀ jí ẹ̀ ọ́pù pé oòrùn Mahdi ń bọ̀ wá isa ń bọ̀ a kò túmọ̀ sí pé kẹ́yìn mùsùlùmí sùn tẹ́tẹ́lẹ́ ilé ìjọ ọ̀rọ̀ ṣe kàlàbá ní rahimahullahu ta'ala so kí la fẹ́ lòndélé onípa àwọn kan tako so إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة إلي يوتم سبي النبي عيسى عليه الصلاة والسلام وتكو ونقعد عواما àwọn tó gbà pé ànábì Ìsá alayhi salatu wassalam pé mùtàwà fíkà tó wà mẹ́ òun ni pé màá gbẹ̀mí rẹ̀ àwọn tó gbà bẹ́ẹ̀ wípé màá gbẹ̀mí rẹ̀ wọ́n tako wípé ànábì Ìsá ọlọ́wọ́n bá gbé lọ sókè wọ́n lẹ̀ tako pé ànábì Ìsá alayhi salatu wassalam yínú àwọn ẹni ṣíwájú là ń sọ àwọn ní àfẹ́ pé kí ni taqdim wa ta'khir ṣẹlẹ̀ inni mutawaffika wa rafi'uka yani inni rafi'uka wa mutawaffika màá gbé lọ sókè tí máa gbé ẹlú sókè lẹ́tà máa padà wá gbẹ̀ mí rẹ̀ àmì ìsọ pé kí ìní mùtàwà sí ìkà máa gbẹ̀ mí rẹ̀ fúngbà díẹ̀ fúngbà díẹ̀ wọ̀rọ̀ fíruka máa wá gbé sókè máa wá dẹ̀ ní padà sí ẹ lára kò yé àti pé àwọn afá tó wà nílẹ̀ yẹn ní ìtumẹ̀ náà ni kó gbẹ̀mí rẹ̀ náà ni ṣùgbọ́n gbẹ̀mí ẹ̀ fúngbà díẹ̀ saat bí 3 hours ó wá dẹ́ ní ẹ̀ padà sí lára sọ àwọn míì tún bẹ́ẹ̀ àwọn míì tún pé kí ni ìní mútawà sí ìkàyà ní kọbídùkà máa ṣe kí ni máa mú ẹ kúrò lẹ̀ wọ̀rọ̀ tí ó ká ilẹ̀ yẹ máa gbé lọ sọ́dọ̀ mi máa gbé wá sí ọ̀dọ̀ mi àwọn míì tún pé kí ni ìní mútawà sí ìkàyà ní mú ní ìmùkà máa kùn ẹ lóru ìyẹn súnmọ́ pé ní máa gbẹ̀mí ẹ fúgbà díẹ̀ máa kùn ẹ lóru torípa sọ fún alẹ́ẹ̀kan pé kí ni Allahu yatawaffal anfusa hina mawtiha ọlọ́ọ̀bá ló ṣe tàwá fi àwọn ẹ̀mí hina mawtiha ìgbà tó bá kú gangan wallati lam tamut fi manamiha èyí tó ṣe bá ti ní òun ó kú lójú oorun yẹn ní ọlọ́run ọbọ̀ yóò wù tó nìyẹn pọ̀ yóò sílò lókùrọ̀ ìkejì ọlọ́run ọbọ̀ rí ìlíṣẹ̀ ìlàájẹ́ ní musamman a rí pé kò sí ìṣù bí ayọ̀ yẹn ẹ ìgbà méjì sá padà bọ̀ ó takò ayálùkùrán ayálùkùrán wo ló takò ọmọ ayà ń jáde kárí tó takò ìpé àmẹ́bì sá ń padà wá ayà ni mú jáde anábì Ìsá alayhi salatu wassalam ó ń padà bọ̀ wá ó rí lẹ́nu hadith bákan náà àáyà gan sọ̀pọ̀tì ẹ̀ ní torí pé ẹni tọ́lọ́wọ́n bá rọ̀ fà á lọ sọ́dọ̀ rẹ̀ ní kí ni ó ṣẹlẹ̀ yóò padà wá sílẹ̀ ṣọ̀tọ̀wárá ti sọ pé ó sọ̀kalẹ̀ yìí káwà ní àwọn hadith yẹn Israeli yá ti ní àwọn Judeo-Christian ahadith israeliyat judeo-christian ó ní àwọn àgbélẹ̀rọ àwọn tí wọ́n jẹ́ christian àbáwọn jews ní àwọn tẹ́ǹpẹ̀ ní israeliyat mo rò pé yàrá yẹ tó yẹ wa so wọ́n ní àwọn àdísì àwọn àdísì àwọn kìíní ni alhamdulillah àwọn àdísì pẹ̀lú zulu Isa alayhi salatu wassalam àwọn tó rí ilẹ̀ dáadáa bẹ́ẹ̀ kò ń ṣe àwọn tí wọ́n mọ́ ń gba ìsọ̀ ìyáàtì ni wọ́n gbà wá ẹ jẹ́ ká fún wa lápẹ̀júwé kan Abdullahi bin Abbas radiyallahu anhu gbogbo alamọ́ sàábé anábíwá Muhammad sallallahu alaihi wasallam dáadáa ni àyíwẹ̀kọ́ tánàbí ti ṣàdúwà fún ìpé Allahumma faqihu fid-din ìrẹ́ ọlọ́wọ́ bá fún ní kí ni àgbọ́yé sí wọ́n àlímò táwìlá ìtumọ̀ alkùránì yọ lọ́wọ́ bá fún abdullahi bin abbas nínú sahih bukhari nínú kitabu tawhid abdullahi bin abbas oníyá máa ṣẹlẹ̀ musulmi mo pẹ̀lú musulmi كيف تسألون أهل الكتاب عن شيء kí ẹ lọ ń bèèrè nǹkan lọ́wọ́ àwọn alùkìtàb àwọn christian àbáwọn jews kí lẹ ń bèèrè nǹkan lọ́wọ́ wọn fún kí lẹ ń bèèrè nǹkan lọ́wọ́ wọn fún ها وكتابكم الذي أنزل الله على نبيكم صلى الله عليه وسلم أحدث الأخبار تراي فلما بس وقلبا نبي أحدث الأخبار أو information tó wà nú ẹ̀mí information tó tuntun ها أو information tó jẹ́ kí kí ló lọ bèrè lọ́wọ́ alùkìtàbù pé báyìí báyìí báyìí báyìí àtẹ́fẹ́lẹ̀ smart àwọn latest information òun ló ń bẹ nínú tíra tọ́lọ̀ ọba tọ̀kalẹ̀ fún ànábì yìí máa dán ní àwọn nǹkan tó ṣe pé ó pure lẹ́múṣàn tí wọ́n ti dilute ẹ̀ wọ́n ti adulterate ẹ̀ kí lè lọ bèrè mọ́ lọ bèrè nǹkan lọ́wọ́ wọn mọ́ wọ́kọ̀ àdẹ́fẹ́kùnmùláhù àná àlẹ́ kìtàbù ọlọ́wọ́ bá dẹ̀ ti sọ fún yín ikà àwọn alùkìtàb ní kọ̀dù bá dẹ̀lú min kútùbí láhì wà gẹ̀yẹ̀rù ipé wọ́n yí tírà ọlọ́wọ́ bá padà ha ṣùgbọ́n sọ fún yín yóò hárí fún ẹ̀kẹ́lìmá mọ́wàbí ìgbàdì mọ́wàbí wọ́n ṣe kí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́wọ́ wọn fàkátàbù bí àìdí kọlu wa min indillah wọn látọ̀dọ̀ ọlọ́run ló ti wá liyashtaru bi dhalika thamanan qalila nítorí kan lè bá a máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn awala yanhakum ma ja'akum min al-ilmi an mas'alatihi ìmọ̀ tọ́lọ̀wọ́n bá ti mú fún yín iṣẹ́ yẹn ò tó fún yín fi ọlọ́wọ́ bàbúrà mara ẹ̀nà rajulan minhum yas'alukum anilẹ́rí oúnjẹ àríkùn ààrẹ ẹ̀kan mú wọn tó wá ń bèèrè lọ́wọ́ yìí nítọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún yìí eléyìí lẹ́nu sahih Bukhari the same Bukhari tó gba àwọn hadith ìpanuzulu èyí sáwá olóògbélé wà látọ̀dọ̀ Abdullahi bin Abbas kí Abdullahi bin Abbas ń sọ́nà ṣó tí ọba fi lè gbọ̀rọ̀ mpa kiniwa kíní pé ìsọ̀ẹ̀lì ẹni tó ń kọ̀ fún yí ẹmọ́ béèrè nǹkan lọ́wọ́ wọn ó wá sọ nǹkan ẹ̀tún wá lè ẹmọ́ ó mọ́ ń gba àwọn ìsọ̀ẹ̀lì yá ti wá ah. èyàn tó ní ẹmọ́ béèrè nǹkan lọ́wọ́ àwọn Yahudi àwọn ẹmọ́ nǹkan lọ́wọ́ wọn ẹgbà títọ́ pẹ̀lú tó ń bẹ nínú tíra yín wá

hebrew hebrew ni èdè àwọn yahudi yaqra'una at-taurata bil-ibraniyya thumma yufassirunaha li ahli al-islam bil-arabiyya wọ́n máa wá tú sí arabic ni fún àwọn àwọn tani àwọn mùsùlùmí kúlání sọ̀lá àti nàmọ́ sọ ipé kí ni la tusaddiqu ahlal kitab wa la ولكن قولوا آمنا بما أنزل إلينا قال الكتاب بان صوي ما سوى إذا هذا ما سكني ما تعرف بان تنسو فوني هذا كمان سوى آمنا بما أنزل إلينا إلينا عاري من البخاري رمي او يعني ايه تعالى انت سو قال سو ليه لا تقول صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه ابو هريره لو دار لو دو كون يا gbogbo oríṣiríṣi nǹkan ni ó mọ̀ lẹ́mọ́ gbogbo oríṣiríṣi nǹkan ni ó lẹ́mọ́ ṣùgbọ́n àti sọbi tí problem of people yìí wà òun náà ni pé in tí wọ́n ti gbé sọ́kàn tẹ́lẹ̀ bí a látara western influence ọmọ wa wọnú al-Qur'an lápẹjú ìsàbọ̀n wọnú hadith ọ̀nà sọ̀lá àtọ́lá ọmọ rí pé nǹkan yẹn kò bá nǹkan yẹn mu ti kùránì wọ́n ṣe tàwílù rẹ̀ yàtọ̀ sáwọn bí àwọn ṣíà tó ṣe pé àwọn ẹni tí ò bá ti bá àjọ ọkàn ti ti wọn mú tó yá lókùrá ní wọ́n ti kó kíni wọ́n rí àwọn oníbìlì ìbùnú alkùrá nítorí pé kíni kùránì yìí ni ó ti wà àjọṣe bẹ́ẹ̀ ẹ̀wù táwọn ṣíà àwọn eléyìí àwọn ní ǹǹ kùránì ò àjọṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ ìtọ́nà sọ́ńgbẹ̀ yẹn òǹlélẹ́yìí láti fi kó agiri pẹ̀lú ìfẹ́nu wọn bẹ́ẹ̀ ìfẹ́nu wọn látara akida burúkú tó gbé bí àkídà ìtìzáàdù àti àkídà ṣàríà akida àbí àkídà àbí látara western influence látara western influence o wà yìí tí ó tí ó fi fẹ́ bá nǹkan ẹ̀mú tọ́fẹ́kà ní sí ni àwọn agbáyẹ̀ padà nù àbẹ̀ àbúrẹ́ra ó pàwọn ọ̀rọ̀ bí gan ó àbúlẹ́dínà bá àṣà ìṣọ́kúṣọ́ ló ń sọ sọ gbogbo àwọn kan yìí ni àmọ́ bí tọ́lá ti mọ́ bí táwọn fífi ti ń bọ̀ wá kò sí nǹkan tẹ́lẹ̀ o wá tí ó jẹ́yàn lójú wọ́n ní ọ̀bá omi tá ti ń bọ̀ wá onídàmọ́ báyìí pé ìgbó làwọn ṣe wá ṣe báyìí ah, ṣe lágbájá ó mọ̀ ń sọ ìdán fọ́ sóhun lẹ́nu ló ń fọn títà ìdán kò sí kankan tó fi ń ṣe tẹ̀sí àti tẹ̀lé ìfàdí níbi ọpọlọ ẹ̀ lọ àti ọpọlọ àwọn mọ́gbéṣẹ́ fún àwọn ọ̀gá rẹ̀ tó ń ka kí wọn ìgbà náà bí onífà àrẹ ìsọ́látọ̀ sọ́lá ó ń bọ̀ wá anabi isa alayhi salatu hadith tó nílẹ̀ ní ó zilanna عيسى ابن مريم حكما عدلا عيسى ومريم يوصك عليه يعني تيو ما داجو تيو دي ما شكين تيو ما في دي, دي داجو ولكسرن الصليب àwọn àgbélébù táwọn èèyàn tí wọ́n sọ pé wọ́n kàn má gbélébù àwọn kọ́lọ̀ wọ́n sọ pé kí ni wọ́n má kọ́tàlú wọ́n má ó gbà pọ̀ rẹ̀ kìkí ni àdìọ́kàn burúkú yẹn tí àwọn nàṣọ́ra gbà wípé kí ni wọ́n kàn án má gbélébù ó wá kú sórí àgbélébù ó wá jíǹde ní ọjọ́ kẹta ànábì Ìsá ń pọ̀ akọ rẹ̀ kìkì nìyẹn àwọn eléyìí ń gbẹ̀tẹ̀ kí ló bá a ṣe ètò bá a ṣe náà nìyẹn nà ànábì ti sọ hakaman adlan ẹ̀yìn tí ó wá ṣe ìdájọ́ tí ó dẹ̀ ṣe déédéé wàlẹ́tìrán sọ́líbà àwọn àgbélébù táwọn èèyàn ń gbé káàkiri hankan káàkiri sẹ́gbẹ́ tẹ́nu ọ̀nà káàkiri sẹ́gbẹ́ tó ilé káàkiri gbogbo bí tó bá ti rí yóò nìkan máa fọ́ lórí kama ṣe kí ká máa fọ́ ẹ̀mí kọ́ mú sọ fún yí pé wọ́n kàn mí má gbélébù wọn kàn mí má kò sí kìtàbì kan àti ṣe pé yóò gbà bó ṣe yẹ kó gbà fún ànábì Ìsá alayhi salatu wassalam qabla mawtihi ṣíwájú kó tó kú wa yawm al-qiyamati yakunu alayhim shahida bákan náà wala yaqtulanna al-khinzir ẹ̀rin ẹlẹ́dẹ̀ táwọn ọ̀nà tọ́rọ ń jẹ nísì ànábì Ìsá kọ́rọ̀ ní kọmọ jẹrẹ ẹlẹ́dẹ̀ àwọn nǹkan tí àwọn lọ́balọ́ba àmì ìtàn wọnú Christianity ìtàn ẹ̀ òun ẹrẹ ẹlẹ́dẹ̀ tán jẹ anábì ìsọ nìkan máa pa ẹlẹ́dẹ̀ tán bá rí kò ń ṣe ní mo ní kẹmọ jẹ kò yé kí ló pọ̀ wá ṣe òníkó wá fi ó fẹ́ fi rinlẹ̀ fún wọn ìpè ṣé àbí òye wàlá ẹ̀kùtùlánná alkhinzir wàlá ọ̀bọ̀ annal jizya yóò fàgilé jizya fi san anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam èyí tí máa sọ fún àwọn èèyàn tó máa rán àwọn èèyàn lọ sójú ogun ilẹ̀ tẹ́ ń lọ yẹn ẹgbẹ́ àwọn èèyàn sí Islam tán bá gbà alhamdulillah tán bá gbà tán ṣe tán àti san jizya tán bá ẹ̀fún wọn ẹmọ́ ṣe kí ni ẹmọ́ fọ́ọ̀sì wọn wọnú ẹ̀sìn Islam ṣùgbọ́n wọ́n máa san jizya àwọn afá kan tẹ̀ láti ṣàlàyé pé kí ni wọ́n fi san jizya wọ́n níbi báwọn mùsùlùmí ọmọ san zaka nínú ìlú so àwọn tí àwọn náà bá ń bẹ lábẹ́ ìlú ìsìláàmù ní ó yẹ ká máa gba jizya lọ́wọ́ títí wọn náà torí pé wọ́n mọ̀ jẹ àwọn àǹfààní kan nínú ìlú so wọ́n san zaka so wọ́n mọ̀ san kí ni wọ́n mọ̀ san jizya wọn ni fọ́sùn wọn kan ṣe ìsìláàmù ìsìlá kan ìsìláàmù àbíkáṣe kí ni tó wá láwọn òpẹ̀ islam àwọn òtún san jizíà àwọn ṣe tán àti tààtán ìyẹn ló wà padà lídì sí ogun ló padà lídì sí kíni ogun option mẹ́ta tó wà nìyẹn ní gbogbo ilẹ̀ tí anagba muhammad sallallahu alaihi wa sallam sahaba tí wọ́n bá dé ìpìlẹ̀ nígbà tí wọ́n sínú islam fún àbágbà islam ẹ mọ̀ san jizíà àwọn aláwọ̀ san jizíà àwọn rẹ̀ nígbà islam àwọn rẹ̀ ń juwọ́lẹ̀ ó túnmọ̀ sí pé ten option ló kù fún ológun anabi isa alayhisalatu salam wà láyà tó anna jizya a ní kò sí tó ń jẹ́ jizya mọ́ islam ni tẹ́ bá gba islam ni kò sí nǹkan mímọ́ wa in min ahli kitab illa la ẹ̀wọ̀n kan má gbélébù ọmọ ọlọ́run ní àwọn ìkíní kan gbogbo everything ni ó ṣàlàyé ṣẹlẹ̀ ìwọ́ takò pé ànábìwá Muhammad sallallahu alaihi wasallam òun ní òpin àwọn ànábì ọlọ́run ọba kó takò kò takò rárá ànábì náà sì ní òpin àwọn ànábì ọlọ́run ọba ànábì náà ló jẹ́ kó tó sọ fún wa wípé yóò wá fagilé jizya sísan ìsìláàmù nìkan ni ó gbà òfin ànábì náà sì ní ọlọ́wọ́ bá kàn rán wá padà ipò kó wá kọ̀rẹ́ kìkìrì àwọn nǹkan kan tí àwọn èèyàn ti lẹ̀ mọ́ so àwọn àdíìsì wà tó sọ̀rọ̀ lórí eléyìí èyí tó sọ̀rọ̀ pa bí ó ṣe padà já láti ilé ẹ̀bẹ́ lọ sókè nǹkan máa bèèrè lọ́wọ́ pé kí ló máa wá ṣe ní tí ṣe ó náà làwọn nǹkan wọ̀nyí then ni problem ti tẹ́pá náà bí yìí sá ń bọ̀ wá kí ni problem nǹkan rí ilẹ̀ nínú àhàdífà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam bí àwọn àhàdífì tó fi kí òun ṣe rí rẹ̀ wáyé tí wà gba àhàdífì tó ní ṣe pẹ̀lú òun kíkí tí wà gba àwọn àhàdífì ilé ìdánù nìtẹ́bí bùtán gba àwọn àhàdífì irú wa àwọn náà ni wọ́n gba àwọn àhàdífì ẹ̀fẹ́ gbẹ́sì yìí gba àwọn tàbí ń lọ àwọn àgbáwò tàbí yìí àwọn tí wọ́n jẹ́ àwọn sọ́làfù sọ́ọ̀lì ìwúrù nǹkan bá ìkalẹ̀ ní àwọn àsìkò tí ó pẹ́ púpọ̀ sí ó túnmọ̀ sí pé kí ni dọ́lálà ni so eléyìí jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé so ní ṣókí anábì Ìsá alayhi salatu wassalam ó ń padà bọ̀ wá bó ṣe ilẹ̀ náà àdìsí tó pọ̀ so abẹ́lẹ́ ọmọ subhanahu wa ta'ala ìta bára wa sọ yìí kọ́lọ̀ ọmọ kọjọ́ kí ó wúlò fún ẹni tọ́ka wa